hadith five two four nínú síra sọ̀híhù alìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá hadith five two four. an Jarir ibn abdullahi láti ọ̀dọ̀ Jeriri ọmọ abdullahi kí Allah yọ́nú sí kọ́ọ̀lù pé. bàyàtú rasulullahi sallallahu alayhi wa sallam mo ṣe àdéhùn fún òjìṣẹ́ àlọ́ àlàyékọ́ mi sọ́dá àdéhùn lórí kíkí irun wà ìta ìzàká àdéhùn lórí yíyọ zàká wà nùsù lẹ́kùlì muslim àti àdéhùn lórí òótọ́ inú sí gbogbo mùsùlùmí. ẹni sọ pé òun ṣe àdéhùn fànàbí sallallahu alaihi òun ó kírun òun ó máa òun sì ní òótọ́ ọnú sí gbogbo mùsùlùmí. àfàìmọ̀ kọ́rọ̀ ìyàwó rẹ má jẹ́ mádéhùn yìí gangan fún ara rẹ. ọmọnìyàn nínú àdámọ̀ wa ni pé tá àdámọ̀ wọn bá ti dàrú nínú àdámọ̀ wa ni pé a máa ń fẹ́ pàtàkì àdéhùn a máa ń fẹ́ pàtàkì àdéhùn tí àdámọ̀ yẹn ò ti dàrú kódà àdéhùn tí ò yẹ ká pàtàkì a máa ń fẹ́ pàtàkì ẹ̀ bí àpẹẹrẹ. ẹ rí àwọn sisters àwọn ọlọ́mọge nígbà tó wà ní secondary school tí kan ti yọ lẹ́nu kó n fẹ́ fẹ́ ìyẹn yọ lẹ́nu títí títí lọ́ba ọ̀dà mo ṣàdéhùn fún ọ pé náà ni màá fẹ́ yóò ní mo ṣàdéhùn ọ pé ìwọ náà ni mo máa fẹ́ yọ wàá dúró ti àdéhùn yẹn. títí tí ó fi tó ilé ọkọ lọ táwọn òbí ẹ̀ bá wá ń yọ lẹ́nu wípé amọ̀tíbọ̀ rí èèyàn rẹ̀ kan tó lè fẹ́ yóò ní òwú òun ohun tí ń ṣẹlẹ̀ táwọn ọmọ yìí mọ̀ ń sọ yóò ní òwú òun ta yóò ní kan ni bọ́dà tí o ti tó ti takókó irun. tó ti sakókò irun sórí tó ti lu etí tó ti ń sáàdì. lódodo ni wípé wọ́n fẹ́ kí ọmọnìyàn kó mú àdéhùn ṣẹ ṣùgbọ́n àdéhùn ó ní èròjà ǹjọ́ ń gbọ́ àdéhùn ó ní kíni ó ní èròjà èròjà rẹ̀ tó o bá ti yọ ọ́ lẹ̀ àdéhùn tó o múṣẹ́ o àfàìmọ̀ kó má jẹ́ àdéhùn ìparun fún ọ. nígbà tó o lọ bá búrọ́dà kan ṣàdéhùn kó o fẹ́ lásìkò tó o tí ì dá ọ̀nà mọ̀mọ̀ yanjú yóò kó bọ́ ọ kẹ́yìn ni o. ọ̀fẹ́ yapa àdéhùn. ẹni tó sì ṣàdéhùn fún kò fíìtì kó o fẹ́ irú àdéhùn bú wo ló fẹ́ péhùn àdéhùn burúkú nìyẹn àdéhùn tí èròjà rẹ̀ ò sí ń bẹ nínú èròjà àdéhùn ò ní pé ẹni tó bá ti ní òye ẹni tó bá ti bàlágà rúṣúdà tó ti ní òye tó ti mọ ọ̀tún lọ́tún tó ti mọ òsì lọ́sì tó ti mọ súnà súnà mọ bídíà bídíà da ìsìláàmù mà ọmọ tí ń jẹ́ kúfúrù òní òní máa ń gbé àdéhùn ṣé tó lọ sàdéhùn fún bọ́dà kápọ̀ fẹ́fẹ́ tí bọ́dà wọn padà wá di tó di yẹn sì hó dìnnú. àdéhùn yẹn òhó dì máa la fi sọ pé àdéhùn ó ní kí ni oníròjà ṣe wá rí àwọn ọmọ wọ̀nyí wọn ń kó bára wọn wọ́n ń kó bára wọn pẹ̀lú mímọ̀ gbé àdéhùn ní secondary school bó tilẹ̀ gà sí wípé gbígbé àdéhùn secondary school ó ń fi hàn wípé irú ọmọ bẹ́ẹ̀. ó ti mọ̀ kóun ti torí ọkọ lọ ni torí n tó tí ìtò ó ṣe kí ló ń gbé àdéhùn lórí rẹ̀ sí nínú èròjà àdéhùn ni pé n tá a bá ti tó ṣe tá a níkàpá lórí rẹ̀ la máa ń ṣe àdéhùn lórí rẹ̀. bákan náà sì ni wípé nínú èròjà àdéhùn tó jẹ mọ́ ti obìnrin àtọkùnrin ó wípé èèwọ̀ ni fún ọmọbìnrin mùsùlùmí kó gbé àdéhùn wọn ó fẹ́ ẹnìkan láì já sí wípé wàlíyù rẹ̀ gbà pé ẹni tí ó fẹ́ náà nù. ẹ̀yin obìnrin ṣe ń gbọ́n tí mo ń sọ ṣe ń gbọ́n tí mo ń wí mi ò fẹ́ náà mẹ́sìn ni ìfọ́lárúbáwá kódà yìí ń sọ gẹ̀ẹ́sì. ẹ̀yin ọlọ́mọge ẹ ní ẹ̀tọ́ láti gbé àdéhùn pé ẹ máa fẹ́ ẹnìkan láì já sí pé wàlíyù yín mọ̀ sí ìyá yín kì í ṣe wàlíyù yín ìyá yín kì í ṣe wàlíyù yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n máa ń gbé àdéhùn fáwọn ọ̀fẹ́ lágbájá lọ́pọ̀ ọgbà ìyá wọn lọ́mọ nímọ̀ sí ọmọ àti ọmọ rẹ̀ òun ni wọ́n sì ní àfojúsùn wípé ẹni òun fẹ́ fẹ́rẹ̀ ẹ̀yin ìyá ẹ̀yin obìnrin ẹ wà ń o ọ̀kan nu méjì ló jẹ́ kò jẹ́ yà tàbí kò ọmọ mọ́wàá jẹ́ yà á yà. kọ́mọbìnrin rẹ náà má bàa jẹ́ ọmọ burúkú kọ́mọ bàa jẹ́ ọmọ kọ́mọ. nínú ìlànà Islam ọmọbìnrin ò lẹ́tọ̀ọ́ kó bá ọkùnrin kan ṣe àdéhùn ìfẹ́ wípé má wọ́rì fọkànbalẹ̀ jẹ́ kóun ka ìwé tóun ka ìtàn ìwọ ni ìfẹ́ ẹ̀hún ìwọ ni olólùfẹ́ ẹ̀hún èèwọ̀ ni o. ìlẹ́gà ni kò bófin ṣẹ̀ríà mu èyíkéyìí obìnrin tó bá fẹ́ gbé àdéhùn fóun máa fi ọkùnrin kan àdéhùn náà lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ tàbí ẹni tó bá máa jẹ́ wàlíyù rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti fọwọ́ sí ni. nítorí náà mò ń fàsìkò ń sọ fún yín wípé gbogbo ìwọ tó ti bá ọkùnrin kan ní àdéhùn lẹ́yìn wàlíyù rẹ ìyẹn ni pé tí wàlíyù rẹ ò ní mọ̀ sí àmọ́ tó ti bá ní àdéhùn àdéhùn náà lọ kó sínú àkìtàn. àdéhùn náà is null and void àdéhùn òtúbáńtẹ́ ni àdéhùn irọ́ ni àdéhùn kan kò gbọ́dọ̀ ṣẹ̀yìn wàlíyù rẹ̀ torí pé wàlíyù rẹ̀ ni ẹni náà tó ní àṣẹ láti sọ pé mo gbà pé ìwọ ọkùnrin yìí o fẹ́ ṣe ọmọ mi tẹ́ ń pè ní kìtìbà pé ìwọ ọkùnrin yìí o ní àníyàn pé o fẹ́ fẹ́ ọmọ mi the only person tí yóò fi àṣẹ sí fún ọ sí ìbánisọ̀rọ̀ láàrin ẹ̀yin méjèèjì lórí sẹ́ẹ̀tì níkọ̀rọ̀ ní gbangba lórí wásáàpù lórí kìtún ni lórí mẹ́sẹ́ńjà lórí ínstágíráàmù lórí ìtùgbò gbogbo ìbánisọ̀rọ̀ tí ó bá wáyé láàrin ọmọbìnrin kan àti ọkùnrin kan pé àwọn ò fẹ́ra àwọn tí ó sì di àdéhùn láàrin wọn tí ó bá ti jẹ́ pẹ̀lú mímọ̀ sí wàlíì ọmọbìnrin yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni àdéhùn bẹ́ẹ̀ tí ọmọ yẹn bá padà gbé dọ́dọ̀ bàbá rẹ̀ pé bá mi o. tọ́nà ní hó ọmọ mi nígbà mo wà ní ss1 captain wa ọmọwé monitor wa ọmọwé so ọkàndínlọ́jọ́ kan lọ́kàn sọ fún mi pé sista ẹ̀dẹ̀ wù mí o taba tí n bá jáde yunifásitì ẹ̀yin ni mo fẹ́ o yọ mí yọ mí yọ mí lẹ́nu mi for the second time mi ò gbà ń gbọ́ wá di third time tó tó wá ṣe first orí mi wá wú. so dadi broda yẹn àwọn ni mo bá ṣàdéhùn pé máa fẹ́ tí n bá tó lé ọkọ lọ. bàbá rẹ ní gbogbo authority láti sọ pé no torí pé àdéhùn tó ṣe yẹn kì í ṣàdéhùn èròjà rẹ ò sí ń bẹ́ẹ̀ èròjà àdéhùn kò ṣe kíni kò sí bẹ́ẹ̀. constituted authority ni bàbá rẹ̀ ó láǹfààní kó sọ pé àníṣe àdéhùn bàbá ẹ lè ti ní àfojúsùn pé lágbágá lòun introduce sí ọ ìwọ wá ń gbé àdéhùn ìlẹ́gà bọ̀ ò ń gbé àdéhùn tí ò bófin ṣẹ̀ríà mu ò ń gbé bọ̀ bàbá rẹ̀ ní ẹ̀tọ́ kó sọ pé òun ọ̀faramọ́ tọ́ba wa jọ mọ́ rí ọ sọ pé yẹsà wọ́n wà lọ tọrọ àforíjìn lórí gbogbo ọjọ́ tó ti gbé àdéhùn rọ́ àdéhùn tí ò lè gbé ọ débi kankan sayọ kó gbé ọ wọnú oko ìbànújẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àdéhùn bẹ́ẹ̀ ìbànújẹ́ ni máa já sí torí pé ọkọ̀ ti sí ọkàn rẹ lẹ̀ fún ẹni tó ò ní fẹ́ lọ́jọ́ ọkú rẹ̀ any break tó bá ṣẹlẹ̀ láàrin wa àti ẹ̀ ọ̀sà àìsàn ẹ̀ àìsàn tọmọ míì máa ṣe tó gọlọmọge àìsàn pé ẹni tó ń ti ní lọ́kàn pé òun fẹ́ fẹ́ tí ò wá wọ́ọ̀kì mọ́ àìsàn tó ń ṣe nù kì í ṣe pé orí ní fọ́ kì í ṣe pé inú ní rún àìsàn ìfẹ́ tó já sí pàbó ló ń ṣe nítorí náà má bẹ ẹnikẹ́ni ṣe àdéhùn lẹ́yìn wàlíyù rẹ kó bẹ̀rù ọlọ́run ìfàtọ̀ ọ̀tádéhùn kan ọ̀bà wáyé tẹ́nìkan bá yọ ọ́ lẹ́nu tó sì rí pé ẹni ó wú ọ wà ní lọ bá dádì mi lọ bá dádì mi tó bá sọ fún òun lè dá lọ ebe òní bàbá ebe lágbàlagbò lé yín ẹ kóra yín jọ kẹ ẹ kó agbádá ọrùn kẹ ẹ lọ sọ́dọ̀ bàbá mi. nínú nílẹ̀ Yorùbá ń jọ̀hún bí wọ́n ṣe máa ń ṣe gẹ́lẹ́ nǹkan tẹ́sí sí kọ̀nfàmù nìyẹn fún wa but ah, ọ̀rọ̀ ti wọ́ o ìgboro ti dàrú o àwọn ọmọ secondary school wọ́n ti wọ́n ti ní àdéhùn lórí ẹni tí wọ́n fẹ́ o láti secondary school ni wọ́n ti ń gbé àdéhùn. sórí. So, àdéhùn ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ tó kó sí yàtọ̀ sí pé ó wà ìlẹ́gà ó wà ọ́nì islamic àníṣe ìtọ́pọ̀ ma ń bẹ́ẹ̀ ìmọ̀ jásòfò ni. tẹ́ bá gbọ́ pé wọ́n lẹ́nìkan ọlọ́ọ̀bínú kó sí odò ọ̀sà nítorí ìfẹ́ ara nǹkan máa bínú. hàn rẹ̀ àti pé àdéhùn pé ọ̀fẹ́ lágbájá nínú Islam wọn ò fẹ́ kó gùn wọn ò fẹ́ kẹ́mi rè ó gùn wọn ò fẹ́ kó gùn rárá wọn ò fẹ́ gùn ìwọ bí tó o wà ní ìsìn o wà ní SS1 o wà ní SS1 o ti ní àfẹ́sọ́nà tí ọba tẹ̀rí àmú. fẹ̀ka sọ fún òbí rẹ pọ̀ lọ sùkúù mọ́ pé náà wò tẹ́jọ wà ok wọ́n ní kí rẹ tó gẹ́ rẹ kó wá kọ́ ṣàjà owó ní kó tó lè máa fi ìwé mówó wálé kèé sọ̀rọ̀ ọdún mẹ́rin ọdún márùn-ún o ro strike mọ́ o ro fẹ́ẹ̀lì ro waec failure ro mọ́ o ro jam failure ro cut off mọ́ o post jump ro mọ́ o sẹ́ni tó ọba sàdéhùn nu. sẹ́ni tó bá ṣàdéhùn nìyẹn ẹni tí wọ́n sì ń bọ́ lọ́wọ́ nǹkan burúkú ni kí ọmọ secondary school àtọmọ secondary school kàn máa gbé àjẹǹpá wọn fẹ́ra wọn o àdánwò ńlá ni o wàlẹ́ àdánwò ńlá ni. kò sígbà tẹ́ ẹ̀ ní tira lọ sí oko ìbàjẹ́ torí ẹ̀pẹ́ lẹ́nu ẹ̀ tán bá lọ́ọ́ pẹ̀ lẹ́nu ẹ̀ ẹ̀ náà jẹ́ kan náà ẹ̀ ń tí ó pẹ̀ lẹ́nu láti secondary school. àdéhùn kankan ò gbọ́dọ̀ sẹ́yìn wàlíyù rẹ̀ kò gbọ́dọ̀ sẹ́yìn wàlíyù rẹ̀ ìyá tẹ̀ ń rojọ́ fún ìyá ìwọ ìyá mọ́kò bọ́mọ rẹ̀ tọ́mọ ẹ bá ti sọ fún ọ tàbó tiẹ̀ fura mà. gbàmí ń bẹ tọmọ òní tí ì sọ fún ìyá àmọ́ tí yóò fura mà torí pé ìyá súnmọ́ ọmọbìnrin jùlọ tẹ̀ǹkùn tẹ̀ǹnú ṣé èsè pé ọ̀sà ń pe ọmọ yìí ní ọmọ sùkúù yín ó sì já sí pé gbogbo ìgbà ni wọ́n wá sílé wa ń bì báyìí tí ó sọ pé òun wá gba nóòtì rẹ kò rí nóòtì ẹlòmíì gbà àfi titi yẹ kí ni ń bẹ láàrin yín kí ìyá náà tètè ya sọ fún bàbá ọmọ o ọmọ yín bí sùkúù ló fẹ́ kà ní bí lọ́kọ ló fẹ́ lọ ní ẹ jẹ́ kó di clear fún yín o mò ń fura sí o mò ń fura sí i ìyá tó bá jẹ́ ìyá àlùbáríkà tí ó fẹ́ kọ́mọ òun ṣẹ̀ṣẹ̀ gbé yóò tètè sọ fún aláṣẹ. o sọ pé òní bàbá láyé kìí ṣe bàbá rẹ nìkan ni aláṣẹ rẹ o wọ́n ka àwọn aláṣẹ rẹ wọ́n kà wọ́n kò dín ní márùn wọ́n ka àwọn aláṣẹ obìnrin wọ́n kà kò dín ní márùn lẹ́yìn bàbá rẹ bàbá bàbá rẹ lẹ́yìn bàbá bàbá rẹ àwọn arákùnrin rẹ tó jẹ́ fún ọ àti ètò jẹ́ àbúrò fún ọ lẹ́yìn yìí ẹ̀gbọ́n bàbá rẹ àbúrò bàbá rẹ tọjọkùnrin tọjọ mùsùlùmí tí tó ti bàlágà sòkálò ní bàbá láyé fi ọ̀rọ̀ ẹ tó ẹ̀gbọ́n rẹ létí ò ní bàbá ò ní bàbá bàbá ṣùgbọ́n ọlẹ́gbọ̀n tọjọ mùsùlùmí tó ti bàlágà ó fi tó létí ẹ̀gbọ́n rẹ yọ ọ lọ lọ́yẹ̀ pé ẹ́ mọ̀jẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀. kò tí ì sáde nǹkan kan ní ìsìn kọjú mọ ẹkọ rẹ bó ṣe ń finú ropó fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì mọ́tò máa finú ropó fẹ́ lọ sílé ọkọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo rò pé ẹ ti gbọ́ ẹ̀yin sístáàtì ẹ má ẹ má ṣe àdéhùn tí ò léròjà o ẹ má ṣe àdéhùn tí ò bófin ṣẹ̀ríà mu o. naam. mo wá sọ pé ó ṣeé ṣe kó ga sí pé ìwọ ọkùnrin tàbí ìwọ obìnrin gan kọ́rọ̀ ẹ jẹ mọ́ kó o gbé àdéhùn lórí pọ́ọ̀mọ́ kírun wọ́n bẹ nínú yín tí irun rèé pé wọ́n bẹ nínú yín náà asáàrò àwọn kan tó ga sí pé nígbà bá kí mọ́gíríbì ni wọ́n mọ̀ kí asri bẹ́ẹ̀ náà sì ni àwọn obìnrin náà ìwọ tí irun rẹ kì í pé. lọ mógútó irun rẹ o lọ mógútó o nítorí àdìsí tá a fẹ́ ká yìí báàbù sọ̀lá tàfàrà